أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة فيعلم الناس فيعلم الناس فيعلم الناس الله أكبر الله أكبر نحمده ونستعينه ونستغفره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 اتقوا الله سبحانه وتعالى وتمسكوا بالعروة الوثقى منهج أهل السنة والجماعة وذروا ما بقي من رذائل العقائد والأفكار الفاسدة واعلموا أن من تلكم الفرق التي انبثقت من هذه الأمة فرقة القدرية القدرية هم الذين ينكرون القدر ويقولون إنما يجري في هذا الكون ليس بقدر وقضاء من الله سبحانه وتعالى وإنما هو أمر يحدث بفعل العبد وبدون ذلك تقدير الله سبحانه وتعالى فأنكروا الركن الثالث من أركان الإيمان لأن أركان الإيمان ستة الإيمان بالله وملائكة وكتب ورسل واليوم الآخر والإيمان بالقدر خيره وشره كله من الله سبحانه وتعالى وسموا بالقدرية كما سموا بمجوس هذه الأمة لماذا؟ لأنهم يزعمون أن كل واحد يخلق فعل نفسه ولم يكن ذلك بتقدير من الله سبحانه وتعالى لذلك أثبتوا خالقين مع الله سبحانه وتعالى كالمجوس الذين يقولون إن الكون له خالقان النور والظلمة النور خلق الخير والظلمة خلقت الشر القدرية زادوا على المجوس لأنهم أثبتوا خالقين متعددين حيث قالوا كل شيء كل يخلق فعل نفسه ولذلك سموا بمجوس هذه الأمة وقابلتهم فرقة فرقة القدرية الذين يقولون إن العبد مجبور على فعل نفسه وليس له فعل وليس له فعل ولا اختيار وإنما هو كالريشة التي تحركها الريح بغير اختيار فهؤلاء يسمون بالجبرية وهم غلاة القدرية الذين غلوا في إنفاق القدر وسلبوا العبد للزيار والطائفة الأولى منهم على العكس أثبتوا اختيار الإنسان وغلوا فيه حتى قالوا إنه يخلق فعل نفسه مستقلا عن الله سبحانه وتعالى تعالى الله عما يقولون علوا كبيرا وهؤلاء يسمون بالقدرية النفاذ ومنهم المعتزلة ومن سار على رسالهم هذه فرقة القدرية باسميها الغلاة في النفي والغلاة في الإثبات وتفرقت القدرية إلى فرق كثيرة لا يعلمها إلا الله لأن الإنسان إذا ترك الحق فإنه يهيم في الضلال فإنه يهيم في الضلال كل طائفة تحدث لها مذهبا وتنشق به عن الطائفة التي قبلها هذا شأن أهل الضلال دائما في انشقاق ودائما في التفرق ودائما تحدث لهم أفكار وتصورات مختلفة متضاربة أما أهل السنة والجماعة فلا يحدث عندهم اضطراب ولا اختلاف لأنهم متمسكون بالحق الذي جاء عن الله سبحانه وتعالى وهم المتعصمون ومعتصمون بكتاب الله سبحانه وتعالى وبسنة رسوله صلى الله عليه وعلى آله وسلم ولا يحصل عندهم اضطراب ولا اختلاف لأنهم يسيرون على منهج على منهج واحد ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ lórí àwọn èso rẹ̀ tó tẹ̀lé wa lórí ọjọ́ ní kíkó tí ẹni tí ìjọ ti tọ́jú lòdòdó àti Allah subhanahu wa ta'ala ọba tuntun ní Ọlọ́run ọba nínú bíjẹ́dá rẹ̀ ọba tuntun ní Ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá nínú gbogbo àwọn ìjọ ti dá àwọn ti fún lóti tọ́jú lòdò bákan náà Ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́kọ̀ ọba tuntun ní lóti tọ́jú lòdò nínú gbogbo àwọn orúkọ rẹ̀ ìgbó dára àti gbogbo àwọn ìròyìn ọlọ́run ọba ìdíkẹ́ láti ọgbà jùlọ. bákan náà mo tún jẹ́ ìgbé dánájọ́ nípa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ẹ̀rú ti ọlọ́run ọba ni yóò ti tọ́ ọlọ́run ọba láti gbogbo àgbáńlá yé èèyàn nù wá àti àlùjànnú ọlọ́run ọba ìdíkẹ́ láti gbogbo wa pátá. ọlọ́run ọba ti tẹ́lẹ̀ olùpẹ̀ fún àwọn kò sí àyíká tó ti pé yọ ọ̀yẹ̀sẹ̀ kú olójú ọ̀nà náà àtẹni tó ti pé yóò ti pa àwọn ọlọ́mọ ti ní àtẹni kọ̀ọ̀kan wọn lẹ́ni tí ó pa àwọn ọlọ́mọ bá wa kí ànábì dáadáa bá wa kí àwọn aráàlú rẹ̀ bá wa kí àwọn sáábì rẹ̀ àti olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún wa tí ti di ọjọ́ àlùfẹ́ yàrá tí ó fi dé gbogbo àti ajẹ́ rúfin ọlọ́run ìjà bẹ̀rù ọlọ́run ọba ká fún káṣí fún dáadáa okùn tó ti fi kò ní í dá láíláí nígbà tí a bá jùlọ mọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti fẹ́ káṣí fún àtẹ̀sí kọ̀ọ̀kan akájùlọ mọ. kálọ̀ mọ̀ wípé okùn yìí òun náà ni ìsìláàmù rere tí àtẹ̀kùn Muhammad sọ̀lá sílà mú wá ó ti fi wálẹ̀ lórí rẹ̀. káṣí rọ̀ mọ́ ìlànà ahlu sunna àwọn tó ti fún wọn ṣe sunna nẹ́bí sọ̀lá àdìsẹ́lẹ̀ wọ́n ti tún parapọ̀ lórí sunna nẹ́bí Muhammad sọ̀lá àdìsẹ́lẹ̀ èyí tó ti fi ìpínlẹ̀ rẹ̀ yẹn lẹ́ lórí àdáfàdé àdìsọ́kẹ́sì kò wọ́n bá tiẹ̀ ní ìyapa lórí àwọn tó jẹ mọ́ ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé kò fi ìyapa kalẹ̀ nínú ọ̀rọ̀ àfihàn èso ṣe ife àwọn ẹ̀rí tó gbè lẹ́sẹ̀ fún ẹnìkíní ẹnìkejì eléyìí kò ní í fi ìyapa láéláé láàrin wọn tó bu àmì yẹlẹyẹlẹ àwọn àmì súnà yìí ìlànà wọn náà ló dára jù ìlànà wọn ló kún régé bákan náà kálọ̀ sìnà sí ìyapa oríṣiríṣi àti àwọn ìfiyẹlẹyẹlẹ tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ àti àwọn oríṣiríṣi àwọn ikọ̀ tí wọ́n ya kúrò nínú islam pàápàá bí wọn tó ń yakó lórí ìlànà rere tí àlejò àwọn sọmọ sọlọ láì sílẹ̀ sí àwọn tí wọn jẹ sọhábà lé lórí. bákan náà kálọ̀ ọmọ gbogbo àti adéròfin ọlọ́run wípé nínú àwọn ìgọ̀ ìjọ ìpín tó tún ya nínú islam yìí òun náà ni ìpín àwọn ìjọ tí a mọ̀ sí alùpàdàríyà. alùpàdàríyà àwọn náà bẹ̀rẹ̀ ní ìgbẹ̀yìn ayé àwọn sọ̀hábà ìdúwánu mọ́ ìsàlẹ̀ àwọn náà làwọn tó ṣe wípé wọ́n ń ṣe àtakò fún táǹpé ní kọ́dà ìtàǹpé ní kádàrà àwọn àti máa sọ nínú ọ̀rọ̀ tí wọ́n wípé dájájú alẹ́ tá a wà yìí gbogbo tí ń lọ nínú rẹ̀ pátá kìí ṣe pẹ̀lú àkọsílẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kìí sì ṣe pẹ̀lú ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run kìí ṣe pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ló fi wáyé àwọn eléyìí òun la ń pè ní alùpàdàrí ìyá àwọn ní gbogbo tí ń ṣẹlẹ̀ láyé kò sí mọ́ ọlọ́run ọba níbẹ̀ àti ọlọ́wọ́ ọba ìrẹsì ọlọ́wọ́ sí ń bẹ̀ bákan náà ìgbè gbogbo kádàrá ọ̀wáyé látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba lórí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn wọ̀nyí wọ́n sọ yí pé dáadáa tí gbogbo àwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹrú wọ́n ní fúnra ẹrú lẹ́rú padà sí kí yóò ní ṣe fúnra ara rẹ̀ kì í ti pé ẹrú kì í ti pé àkọsílẹ̀ kankan bẹ fún ara oṣù kọ́mọ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n ní pẹ̀lú ìṣe ọwọ́ ẹrú lásán òun náà ni kò sí gbígbáwájú nínú kọ́dàrú látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ilẹ̀ mímọ́ fún ọlọ́run ọba àti gíga ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá látara eléyìí tí wọ́n sọ yìí wọ́n bá ṣe àtakò fún orígun ẹlẹ́ẹ̀kẹfà nínú orígun ìgbàgbọ́ èyí tó ṣe pé mọ́lákù jìbìrì láàrin ìṣẹ̀lẹ̀ àtọ̀sẹ̀lá tó ṣe àlàyé rẹ̀ bí a ní sọ́lá ṣe àlàyé rẹ̀ fún mọ́lákù jìbìrì nígbà tí mọ́lákù jìbìrì wà bá àtẹ́lẹ̀ sọ́lá wọn wà ní ìwà àdàdọ̀sẹ́lá nígbà tí àwọn sàádé wọn bẹ pẹ̀lú tí ọwọ́ alátọ́dọ̀ afá wa ẹ̀mọ́ ọmọ ọ̀tọ́ ọmọ ọmọ ọmọdé àlẹ́ àìlú tó ṣe gbé nínú rẹ̀ nígbà tí mẹ́lẹ́kùtì ní àárín ìṣẹ̀lẹ̀ tó wá bá nẹ́bí sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé wọ́n ní fẹ̀yìn náà máa ní àtúntò lóòsùn nígbà rọ̀tò lè dáhìí sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ láti yóò mi láàrin kàtà wà níjòkó lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ kan ìfọ̀nà àlẹ́ ìyàwó jùlọ ní arákùnrin kan báyọ̀ sí wa ṣàkíyù bàyá di síyá aṣọ rẹ̀ funfun pin ṣàdí ìrùsàwá ṣáàd bẹ́ẹ̀ sì ni orú rẹ̀ sí ní orí rẹ̀ dúdú kirikiri ni láyò àlẹyìn asàrù sáfà wọn ò tiẹ̀ rí ipa rìn àjò lára rẹ̀ wọlé ayé àdúgbò omínà àkàdùkù sẹni kankan lọ sọmọ láàrin wa hatta jalasa ila nabiyyi sallallahu alayhi wa ala alihi wa sallam títí bárakùnrin dépọ̀ báyìí ọkàn wa jókòó sí ọ̀dọ̀ òjijì wà á sì nàdà rukbatayhi ila rukbatayhi ọwọ́ ti orúkún rẹ̀ méjèèjì ó fi ti orúkún ti anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ báwa náà ṣe máa ń jókòó ní táyà alákọ̀ọ́kọ́ kápẹ́rún rákà mẹ́rin la fẹ́ bá a ṣe máa ń jókòó lákọ̀ọ́kọ́ yẹn bẹ́ẹ̀ ló ṣe jókòó anẹ́bí sallallahu alayhi náà wà nírú ìjókòó bẹ́ẹ̀ ọwọ́ fi orúkún tiẹ̀ ó fi ti orúkún anẹ́bí sallallahu alayhi wọ́n wájú àkànfẹ́ yìí àlẹ́ àfàṣẹ̀dá yìí ó ti gbé ọwọ́ ara rẹ̀ gbogbo lórí itan ara rẹ̀ kì í ṣe gbogbo ọwọ́ rẹ̀ lórí itan nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn míì ṣe máa ń lérò nítorí pé tá a bá sọ pé ó gbé ọwọ́ tiẹ̀ lórí itan nẹ́bí sallallahu alaihi wasallam tó máa ń tà ń sọ ni pé ó dá gàgà lé ànẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ni malaku Jibril alaihi salam gbogbo ń tọ́wọ́ ṣe níwájú ànẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ ṣe ìṣe àti ìwà tí ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa wà àti ìṣesí tí ọmọ ṣe nígbà tó bá ń bẹ ní ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùkọ́ rẹ̀ torí ẹ̀ mọ́lẹ́kùn jìrì láàrin ìṣẹ̀lẹ̀ ó jókòó níwájú àníṣe sọ́lẹ̀ kó fi orúnkún rẹ̀ kó fi ti ti ànẹ́bì ṣùgbọ́n gbé ọwọ́ ara rẹ̀ ó gbé lórí ìta ara rẹ̀ nígbà tó ṣe báyìí bàbá ọ̀la ya Muhammad lọ́ba ní ogbe rẹ̀ Muhammad fàkìdírì ní àní Islam sàlàyé fún mi nípa Islam ànẹ́bì sọ́lọ́ náà sọ́lá wà sàlẹ̀ yóò rí fún mara àti Islam ní ìgbéwò náà ní kájẹ́ ìgbé àtẹ̀síhánà náà ìlànà ìlànà kó jẹ́ ìpín kò sí ẹni tí ìjọsìn tọ́sí lòdòdó àti ọmọ wa anna muhammadu rasulullah kó o sì gbà pé dáadáa sí muhammadu olùsí ọlọ́wọ́ bá yín ṣe wọ́n tún kéyìn máa sọ̀lá kọ́ ọmọ gbẹ́rù tó wọ́n tún ti àṣàkà kọ́ ọmọ ayọ̀ sàkà wọ́n tẹ̀ tún ma ramadan bákan náà kó o sì gbàwé oṣù ramadan wọ́n tẹ̀ lóṣù tí a lè báyìí ti hajj lọ sí olúwa èyí ń sàkà àtàkìlẹ́yìn tàbí nígbà tó o bá ti lágbára tọ́nà abẹ́ẹ̀ ti làkọ́ láti tẹ̀lé ọ̀nà sọ̀dá bí alẹ́sọ̀ sọ́lá ṣe ka orí kumara àrùn yìí bẹ́ẹ̀ tó bìrì àrẹ ìṣẹ̀lẹ̀ sọ pé òdodo lọ́tọ̀ àwọn sàbí wa sọ pé fún àjíbìnrin àlà à ń sè mọ̀ fún arákùnrin yìí yẹn alùpùpù iṣẹ́ ń béèrè lọ́wọ́ ànẹ́bí sọ̀rọ̀ láti sẹ́lá sáré bí n sọ ọ̀rọ̀ fún báyìí wọ́n yìí sọ dépò ó sì ń gba ànẹ́bí sọ̀rọ̀ láti sẹ́lá gbọ́ lórí dòdòdò kò tó pẹ́ kó jẹ́ ó ní fàkúrì ní àlè ìmáà dákun sàlàyé fún mi nípa tí jẹ́ ìgbàgbọ́ ànẹ́bí sọ̀rọ̀ láti sẹ́lá tí wọ́n sọ pé ìdí jẹ́ kó o nígbàgbọ́ sí àwọn màláíkà rẹ̀ wa kutubi kó o nígbàgbọ́ sí àwọn tírà rẹ̀ wa rusuli kó o sì nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ rẹ̀ bákan náà wal yawmil akhir kó o nígbàgbọ́ sí ọjọ́ ìsan yìí wa tu'minu bil qadar kó o tún wá nígbàgbọ́ sí qadar sáǹkẹ́ ní kádàrá khayrihi wa sharrihi oore rẹ̀ tọ́wọ́ abá ọ látọ̀dọ̀ ọlọ́run ọba ti aburú tó tún wá tẹ̀lẹ̀ sí ọ náà látọ̀dọ̀ òdodo lọ́sọ̀. eléyìí tá a fẹ́ lò nínú hadith jibril alayhi salatu wasalam nípa wípé orígun mẹ́fẹ̀ẹ̀fà nítorí àdéjọ́ muhammad sallallahu alayhi wa sallam ọ̀ka kumalakú jibril alayhi salam gẹ́gẹ́ bí ti jẹ́ ìgbàgbọ́ sí gbogbo aná sí àfihàn dáadáa. tó a jẹ́ pé orígun ẹlẹ́ẹ̀kẹfà yìí àwọn Qadariyya wọ́n ti àtakò rẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ jẹ́ jùlọ sọ yìí pé inna kulla shay'in khalaqnahu bi dájájú gbogbo nǹkan pátápátá àti dá pẹ̀lú kọ́dàrú látọ̀dọ̀ ọlọ́run tí ọlá rẹ̀ gà jùlọ ìyẹn ni kí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ọ̀dà gbogbo nǹkan pẹ̀lú ìpè gbogbo gádàrá látọ̀dọ̀ rẹ̀ ẹni tó bá ń sọ yí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ti ń sẹ́kàn wá látọ̀dọ̀ rẹ̀ ni ìmọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́ọ̀gbà wájú kọ́dàrú kan fún òsì àjẹgbẹ́rú ẹni bẹ́ẹ̀ ti ta ko orígun ẹlẹ́ẹ̀kẹfà nínú orígun ìgbàgbọ́ kò sì sí èmi ti rí pé nígbà nínú àwọn nǹkan tó ti bá a ti mọ̀ ní dandan nínú ẹ̀sìn tí àlàyé sì wá fúnra ẹni bẹ́ẹ̀ tọ́ta kù sí ṣe nínú ẹni bẹ́ẹ̀ òkú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kù nínú ẹ̀sìn ní kọ́lọ́ọ̀dà fún abẹ́ wọ́n ti ní àtẹnukọ̀ kan wálé tó ti pé yọ ta kù nínú ẹ̀sìn ìwádìí ní ẹni tó ti gbẹ́sẹ̀ wá kí òrìlẹ̀ nínú ẹ̀sìn láàmù náà orí ìgbàlẹ̀ kẹfà ni wọ́n ta kù èso ti bí àtòrí rẹ̀ àtàbúrú rẹ̀ àgbàgbé gbogbo ẹ ti wà nínú àkọsílẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà àwọn ìjọ wọ̀nyí tó mú obìnrin padà yíyà orúkọ tí wọ́n máa ń pè wọ́n tó gbajúmọ̀ mọ́ lára púpọ̀ jù òun náà ní alùpàdàrí ìyá wọ́n mú látara iṣẹ́ wọn tó ṣe pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tẹ́ ẹ bá wò wọ́n káàkiri gbogbo àwọn ìjọ tí wọ́n ya kúrò nínú ẹ̀sìn gan tẹ́ ẹ bá wò wọ́n tàbá àwọn ìjọ tí wọ́n ní àwọn àṣìṣe tó pọ̀ nínú ẹ̀sìn yìí ẹ rí pé nu kọjá ife orúkọ ẹni tó dá wọn wọ́n sàbìtì rẹ̀ lọ́ọ́ bá wọn tàbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá sàbìtì wọn ẹgbẹ́ wọn sílẹ̀ wọ́n ṣàfihàn rẹ̀ lọ bá iṣẹ́ tó fà á táwọn náà fi kó nínú nínú ẹ̀sìn wọ́n ṣàfihàn rẹ̀ lọ bá wọn. jẹ́gẹ́ tó ti jẹ́ pé àwọn kọ̀wárì ìtún fi ń pè wọ́n ní kọ̀wárì òun náà ni pé nítorí pé wọ́n jáde wọ́n fi ń jẹ́ bẹ́ẹ̀. àwọn ṣìyàn fi ń ni pé ni àwa ni ìjọ bẹ́ẹ̀ náà làwọn náà torí pé wọ́n tako kọ́dà lórúkọ tí wọ́n náà fi ń jẹ́ kíni o kọ̀dàrí ìyá àárí àwọn Mu'tazila torí pé ẹni tó jẹ́ wáyé ìbò náà tọ́ ń ṣe ló ṣe kíni ọ yẹra kúrò ní ṣálákọ̀ àfáàwà Al-Hasan al látara iṣẹ́ tó ṣe fọ́ yẹra kúrò ní ìdókòó ẹni re ẹni dáadáa tó wá lọ dá tiẹ̀ sílẹ̀ wọ́n pè ní Mu'tazila ẹgbẹ́ rẹ̀ wá ti Mu'tazila bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti máa rí wọn òun náà nìyẹn àwọn àṣà ń rọ̀ torí pé abul hasan al-ashari olọ́dẹ àtìlẹ̀ wọ́n ti ń fi ẹgbẹ́ rẹ̀ wọ́n sàbí tiẹ̀ lọ́bẹ̀ ní kọ́dà yìí ké kíni o al-asha'ira tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ti kíni bá ti máa rí wọn ni al-qadiriyya táwọn sí ahmadiyya torí pé mirza gulam ahmad lọ́dẹ alẹ̀ tó wọ́n fi ń pè ní ahmadiyya wọ́n sàbí tiẹ̀ lọ́bà ìlú rẹ̀ ti ti kíni o tó ń jẹ́ kọ̀díyà ó ti jẹ́ kọ̀díyàníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu nítorí kíni nítorí wípé wọ́n tako alikọ́dà eléyìí wá yàtọ̀ sí kọ̀ọ̀dìríyà nínú sọ̀rí kọ̀sọ̀fìyà òní kọ̀ọ̀dìríyà táwọn kan dálẹ̀ ní orúkọ ẹni tí ń jẹ́ sheikh abdulkadir rahimahullahu ta'ala nítorí pé àwọn olùmọ̀ wọ́n ti àlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àkọsílẹ̀ sheikh abdulkadir nípa ṣíṣe ìnítàmọ́sókò bìlìkìtàbù wọ̀ súnà wípé ẹni ìdírọ̀ mọ́ àlìkìtàbù àti súnà gbogbo àwọn pátipàtì táwọn èèyàn sọ nípa rẹ̀ níṣe ni wọ́n ń sọ lẹ́yìn ẹni tó jẹ́ àáfàá tó jẹ́ pé àlẹ̀mọ́ ni wọ́n lẹ gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n lẹ̀ mọ́ ẹni tó jẹ́ àáfàá yìí àwọn olùmọ̀ wọ́n sọ nípa dídúró ti súnà lẹ́yìn ìdúró ti súnà yàtọ̀ sí Ahmed Tijani rárá òtórí pé wọn ò rí àwọn àkọsílẹ̀ lọ́dọ̀ Ahmed Tijani nípa wípé kéèyàn ojú rọ̀ mọ́ sí kíra ọlọ́run àti súnà nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí eléyìí àwọn Qadiriyya tọ̀ríkọ̀ Sufiyya làwọn ẹgbẹ́ kan nínú àwọn onísúfí kò làwọn gba àtìmọ́ yìí pé àwọn onísúfí náà wọ́n ní ìṣòro tó pọ̀ nínú àwọn ẹgbẹ́ kan tó ṣe pé wọ́n dá nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí kò làwọn tí jẹ́ àwọn Sufiyya náà tó ṣe pé insha Allah ta'ala ọ̀rọ̀ ti ń bọ̀ wá lórí ìsìn wọn náà àwọn Qadiriyya yìí àwọn wọ̀nyẹn wọ́n kú wọn ní kọdàríyà torí iṣẹ́ tí ó tẹ̀lé látọ̀rọ̀ alásàdọ̀ wọn látara tí wọ́n takò kọ́dà bákan náà wọ́n tún pè wọ́n ní majusu hadhihi umma ọ̀bọ̀nà àwọn ọ̀bọ̀nà nínú àdìgúnmà yìí sọ́jáde ọ̀bọ̀nà sọ́jáde nínú àdìgúnmà yìí òun náà ni wọ́n pe àwọn kọdàríyà lórúkọ tí wọ́n pè wọ́n nìyẹn kí ló dé tí wọ́n fi pè wọ́n ní ọ̀bọ̀nà nínú àdìgúnmà yìí bí pé ńgbà tí islam dé tí ẹ̀sìn islam tẹ́lẹ̀ ẹ̀sìn wàá padà tún jáde kó nínú ẹ̀sìn pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀bọ̀nà ni wọ́n kí ló dé tí wọ́n fi pè wọ́n bẹ́ẹ̀ nítorí pé àwọn wọ̀nyí wọ́n fi rinlẹ̀ fún oníkálukú wípé ẹ̀yà kọ̀ọ̀kan fúnra ara rẹ̀ òun náà lọ dá iṣẹ́ ọwọ́ ara rẹ̀ wọ́n ní ọmọ ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan ẹ̀dá kọ̀ọ̀kan àdìjẹ̀nú kọ̀ọ̀kan òun kálukú lọ dá iṣẹ́ tí ń ṣe fúnra ara rẹ̀ eléyìí ti tako ìtọ́nà ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún wa nínú Al-Qur'an al ìgbà tí wọ́n ti fi rinlẹ̀ wípé oníkálukú lọ dá iṣẹ́ ọwọ́ ara rẹ̀ fúnra ara rẹ̀ ولم يكن ذلك بتقدير من الله سبحانه وتعالى لذلك wọ́n ti fi rinlẹ̀ yìí pé ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlá kò ní ìpèsè kan kò ní kọ́dàrú kan kò ní àkọsílẹ̀ kan tọ́lọ́run ọba ìlẹ́sẹ̀ ọlá ti kọ́ kalẹ̀ nípa tó ń kálukú wa lọ́jọ́ iṣẹ́ wa. látara ọba yìí tí wọ́n sọ adé ike alùpàdù kọ́ọ̀lì kíyìnà máa wà wọ́n tún ti fi àwọn adẹ́dáni wọ́n ti fi rinlẹ̀ pẹ̀lú ọlọ́run pé bọ́lọ́run ti dá nǹkan bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn màjúsí àwọn màjúsí um, àwọn màjúsí gangan gẹ́gẹ́ báwọn ti ṣe kí ni o wọ́n ti ṣe. àwọn màjúsí àwọn ọ̀bọ̀nà ìdáhùn sọ ni pé wọ́n fi rinlẹ̀ wípé ẹlẹ́dàá méjì ló wà sí wọn ẹlẹ́dàá alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ni wọn òun náà ni anúhò ìmálẹ̀ ẹlẹ́dàá ẹlẹ́ẹ̀kejì òun náà ni agoloma òkùnkùn eléyìí bẹ lọ́dọ̀ àwọn kristẹni náà àwọn náà nígbàgbọ́ sí yẹn bí ẹlẹ́dàá ìmálẹ̀ ẹlẹ́dàá òkùnkùn wà tó àmọ́ àwọn majus nípìnlẹ̀ àwọn ni wọ́n ní ìfi ọlọ́run méjì nílẹ̀ lọ́dọ̀ tí wọ́n fi ọlọ́run méjì lọ́wọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ẹlẹ́dàá tó jẹ́ ìmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́dàá tó jẹ́ òkùnkùn wọ́n ní ẹlẹ́dàá tó jẹ́ ìmọ́lẹ̀ lọ́dọ̀ táwọn òun náà lẹ́ni tó ṣe pé kọ́lákọ́lẹ́kọ́ yìí ọ̀dọ́dá orí ṣùgbọ́n ìtọ́jẹ́ ti zulma ẹlẹ́dàá tó jẹ́ ti òkùnkùn lọ́dọ̀ tiwọn ni ẹ̀sùn ti kọjá àbúrú báwọn majus báwọn ti dúró lé lórí nìyí ṣùgbọ́n àwọn kọ̀dàrí ìyá àwọn tún wá lékún lórí ti àwọn màjúsì gangan fúnra ra wọn torí wípé ẹlẹ́dàá tó pọ̀ ni làwọn fèrè rẹ̀ látara pé wọ́n ní gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan òun lọ́dà gbogbo ìdí rẹ̀ pátá tí ó sì sí mímọ̀ kan ìgbàwájú kan nínú àkọsílẹ̀ kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọn ni kò sí ń bẹ̀ bí àwọn tí wọ́n jẹ́ àwọn kọ̀dáríyà ọ̀nà tí wọ́n gbàjẹ́ mọ̀ tí ó sọ ha rìbìlì ó mà òun náà ní eléyìí yapa tí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba ìlú ìfiọ́lá nírọ́ wọ́n ti ń tọ́ya pa tí ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam torí pé wọ́n fi ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nírọ́ bẹ́ẹ̀yàn bá ti lọ gba nǹkan kankan gbọ́ nínú àyà nínú al-Qur'an al-Karim lọ́kọ̀ tí ọ̀gbà nǹkan kankan gbọ́ nínú sunna anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ìwé ẹni bẹ́ẹ̀ kó ti yapa sí ìlànà tọ́jẹ́ ìlànà òdodo gẹ́gẹ́ bó ti jẹ́ sunna anẹ́sùn sílẹ̀ tí ò tún sunna náà bákan tàbẹ́ni yóò tọ́ gba kankan gbọ́ nínú Al-Qur'an Al-Karim tí ọ̀gá agbègbè ní ìtọ́ irun wọn ti yapa sí ìlànà rere tí Ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam mu wa nítorí ìkíni nítorí kí ọlọ́run máa ti ọlá rẹ̀ ga jùlọ sọ pé afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd. ǹjẹ́ máa ní ìgbàgbọ́ tí apá kan kíra nípa àwọn òfin tọ́lọ́wọ́n bá ìdíje ọlá sọ bẹ́ẹ̀ nígbàgbọ́ sí wa takfuruna bi ba'd ẹ wàá fi àìgbàgbọ́ bí àwọn kan náà nínú tírà náà bákan náà kò tọ́kọ̀ yẹfẹ́ ni tọ́ba jẹ́ olùgbàgbọ́ òdodo láti ṣe bẹ́ẹ̀ ẹni ṣe bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ o ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ sí apá kan tírà tẹ ẹ ọba ìlẹ́kẹ́ ọlá ó wá ní gbogbo ẹni yóò wà sí báyìí kò sí nǹkan kankan tọ́jú ẹ̀ wọ́n máa ọlọ́run ní kò sẹ́sàn méjì tá a sẹ́ ẹni tó bá ti bẹ́ẹ̀ nù yín tó ju ìdójú ti ayé ṣùgbọ́n ọlọ́run ọba ẹ̀nìkan ló ṣe fún wọn. wọ̀nyẹ́ wọn kì í àmà tó bá tún wá di ọjọ́ ìpèndé yòrò dúnà ìlà àṣàṣe àbáàd ọlọ́run nírú wọn níṣẹ́ ni wọ́n sẹ́ni padà lọ sí èso nípa jù tó lágbára jù tó lè kókó jù nínú yà. wọ́n máa wọ́n ọmọ bíbá obìnrin àmà àtàmàlú torí pé gbogbo tó ń kọ́ra ń parí gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ ọlọ́run a jẹ́ pé sáǹtì náà àlọ́ lọ́wọ́ bá ní bẹ nínú àkọsílẹ̀ náà nìyẹn wọ́n wá ti tako áyà nínú Al-Qur'an al-Karim nígbà tí Nabiyullah Ibrahim alayhi salatu wassalam nígbà tí àwọn bàbá rẹ̀ tó pè wọ́n nínú ẹ̀sìn yìí pé kílẹ̀ tó fẹ́ máa sì fẹ́yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti gbogbo àwọn òòtà wọ̀nyí tí wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n lè ṣe ìkẹ́kẹ́ ìtàwọn náà lè fẹ́ máa sì lẹ́yìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gàdúrà nígbà tí wọ́n sọ pé kí Ibrahim alayhi salam kọ́ wá tẹ̀lé àwọn lọ́wọ́ bọ́ọ̀lù ta ó ní ìní ìdàpé ó ní nǹkan ṣe ní ọ̀rẹ́ mi díẹ̀ tó gbogbo àwọn tí wọ́n ṣe àwọn mọ̀lẹ́bí ìlànà bàbá rẹ̀ àwọn èèyàn wọ́n kú lọ́dọ̀ rẹ̀ nígbà tí gbogbo wọn lọ tán anabi Ibrahim lọ síbi àwọn ère wọn tí wọ́n gbé kalẹ̀ ó ní aláta kòló ẹ ní jẹun ẹ jẹun kò ní fún ọ sọ̀rọ̀ ní má dàkùn kí ló ṣe yín ẹ tó ní látẹ̀sìn fún rẹ̀ yìí sọ̀rọ̀ ni nígbà tó rí pé wọn ò sí kọ̀ọ̀kan fọ̀rọ̀ ọ̀gọ̀ àlẹ́yìn bọ́rọ̀bán bìlìyàní ọwọ́ amú àfi ó fi sí tiwọn wẹ́lẹ́wẹ́lẹ́ fi sí tiwọn wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ amú àgbàlagbà wọn gẹ́gẹ́ bó ti wà ní sọ́rọ́sì nàìjíríà ilà àtẹ̀lé ìrọ̀láhùn ọwọ́ agbé àkéyàn ó pé kọ́ àgbàlagbà lọ́rùn tètè ń kálukú bá wọlé tí wọ́n bá bá gbogbo yòókù tó ti dé kéékèèké kò sẹ́ni tí wọ́n fẹ̀sùn kàn tó ju àgbàlagbà lọ. nígbà wọn dé ta ló tẹ̀lé pẹ̀lú àwọn òòṣà wa lọ́pọ̀lọpọ̀ nínú tàn ẹ béèrè lọ́wọ́ àgbàlagbà wọn yìí ìkànnì yẹn ti fún kápẹ́ wọn máa ń sọ̀rọ̀ àwọn aboríkorí pé ó sì ti mọ̀ fáwọn òṣàyún yìí sọ̀rọ̀ kó tó di pé wọ́n á gbèrò pé tó àwọn fẹ́ẹ́ gbẹ̀sán fáwọn òṣà wọn nínú tinú sọ́rọ̀ tó sọ̀ fáà tó ti gbé bẹ́ẹ̀ lọ́rọ̀ tá a fẹ́ sọ wà. anabi ibrahim aleyhi salatu wa salam ọwọ́ ni pé a ah, ẹ máa sin nǹkan tó ti fẹ́ yìí lè gbé fúnra ara yín èyí lè máa gbé wàlláhu kọ́lá kọ́kọ́ mu wọ́n máa ta àmàlò ọlọ́run ló ti dáyé o àti gbogbo tẹ̀sí pátá ó túmọ̀ pé iṣẹ́ wa ọlọ́run ọba lọ́ba wa ló ṣe kí ni ọlọ́ba wa dá iṣẹ́ ọlọ́run ló dá iṣẹ́ fún wa ètò ọlọ́run ọba tọ́lọ́run kọ kalẹ̀ nìyẹn ẹnu mọ̀ yí pé bọ́lọ̀ ń ṣe dá iṣẹ́ kèé ṣe bọ́lọ̀ ń ní í ṣe àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn láti kí ni o ò là ń ṣiṣẹ́ ibi tí ìgbàgbọ́ tí wọ́n ti mẹ́hẹ̀ nìyẹn àwọn gbà pé àti àti gbogbo ẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ló ní gbogbo rẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ní ó ṣe kí ni o òun lọ́ọ́ dáṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ òun náà ní ṣiṣẹ́ fúnra rẹ̀ rárá o ọlọ́run ọba lọ́ba tó dáṣẹ́ wa ṣùgbọ́n àwa là ń ṣe kí ni àwa là ń ṣe ìṣẹ́ náà bí àkéèdà ahli sunnah wal jamaa kò sì wà lélẹ́yìí. ajé ń gbé àwọn Qadariyya àwọn wọ́n jẹ́ nufatul qadar àwọn ti àtakò kọ́dà rẹ̀ pé kò sí jíjẹ́ rárá ike oníkálukú òun náà ní dá iṣẹ́ ọwọ́ ara rẹ̀ àwọn fẹ́kọ̀ yìí wọ́n ti jáde kó àjájáde kọ̀rí ẹ̀kọ́ wọ́n ti kó ní ojú ọ̀nà tó lágara ojú ọ̀nà tó dúró déédéé tí ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlánìkí àlẹ́bí sọ̀lá àtẹ́lẹ́wọ̀n fi àwọn sọ̀hábà lé lórí nítorí pé lótìtọ́ lódodo èyí ti ń jẹ kọ́dà ìbẹ̀ àmọ́ àwọn padà rí ya àwọn ti yapa eléyìí ẹ bá ti yapa kankankan tó ti àtakò kankankan nínú ojú ọlọ́run tàbí nínú sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ àtúwárí bí àwọn nǹkan tí wọ́n tún sàtakò yìí màálùmù mí nà dín níbi sọ̀rọ̀ rọ̀ ìtọ́kànpá tó padà tán tọ́jú ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mọ́ nínú ẹ̀sìn ajẹ́pẹ́rọ àwọn bẹ́ẹ̀ wọ́n ti kíni wọ́n ti gbogbo wọ́n ti yapa kó ní ìlànà rere bí anagba Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ọ̀sùwàlù. lẹ́yìn àwọn wọ̀nyẹn táwọn pé sábúrú bá ti bẹ́ẹ̀lẹ̀ báyìí yọ ọmọ fi wọn ni ìṣòro oríṣiríṣi oṣù máa jáde lára wọn bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ wọn títí ni ọmọ yàtọ̀tọ̀ síra wọn látara àwọn Qadariyya àwọn míì náà tún wá jáde àwọn tó jẹ́ òdìkejì fáwọn Qadariyya òdìkejì táwọn jẹ́ orúkọ tiwọn òun náà làwọn tá à ń pè ní al-Jaburiyya al-Jaburiyya àwọn Jaburiyya àwọn náà tó jẹ́ firqatun ìjọ làwọn náà alladhina àwọn tó ṣe yí pé yaqulun ọ̀rọ̀ tí táwọn sọ ni pé innal abda majburun ala fi'lihi wọ́n ní ẹrú níṣẹ́ ni wọ́n jẹ́ nípa lórí gbogbo sẹ́sìn ọ̀fẹ́ ṣe níṣẹ́ ni wọ́n jẹ́ ń pa láti ṣe gbogbo àwọn nǹkan tó fẹ́ ṣe tó àwọn tó lórí eléyìí àwọn gbà yìí pé tí kọ́dàrú bá ń bẹ kọ́dàrú ti ń bẹ wọ́n jẹ́ wá ń pápẹ́ àmọ́ ṣe gbogbo ẹni à ní ìṣẹ̀ṣà lórí gbogbo àwọn nǹkan tá à ń ṣe wọ́n sẹ́lẹ̀ kò lè abdulai ṣe yá wọ́n ní ṣe lọ́wọ́ bá ti gba ẹ̀sà kúrò lọ́wọ́ ẹ̀dá òṣèkẹ́lẹ̀ òní ẹ̀sà lórí gbogbo nǹkan tí ń ṣe eléyìí ni àwọn tá à ń pè ní alìjàbùrí ìyá àtọ̀ ifatul kúlá ń bẹ ìgbín alákọ̀ọ́kọ́ àwọn ìjọ alákọ̀ọ́kọ́ yẹn nínú àwọn wọ̀nyí tó wọ́n yàtọ̀ sí ẹlẹ́ẹ̀kejì nígbà tí alákọ̀ọ́kọ́ ìṣesí tí wọn ní pé kò ṣe bí jẹ́ kọ́dàrú rárá àmọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn sọ pé kọ́dàrú tí bá tiẹ̀ ń bẹ pé àwa ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n wá pa jẹ́ pé yín dáadáa ní táwọn ìyà táwọn jẹ́ táwọn sì ń sọ òun náà ni pé ọmọ gbogbo àwọn nǹkan tó ti pé wọ́n gbà pé ọlọ́run lọ́ba dá iṣẹ́ rẹ̀ ní ká máa ń kówó náà ọlọ́run ní tó ń bá iṣẹ́ rẹ̀ ọlọ́run lọ́ bá dá iṣẹ́ ọlọ́run ní bá ṣe iṣẹ́ torí wípé gbogbo tóun ṣe wọ́n jẹ́ òun pa láti pé kóun ò ṣe tó eléyìí ìyànà díẹ̀ ó tún wá lé kókó tó lágbára torí pé gùláàsì fún làwọn àwọn tó jẹ́ ẹni tó ṣe fún wọn ní àṣejù lórí àlámọ̀ yìí púpọ̀ jù nítorí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ìlànà àlòsùn náà tá a sọ ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlọ́dọ̀já tẹ̀ wa ìgbàwà fúnra ara wa òun náà là ń ṣe iṣẹ́ wa. tọ́ba lọ jẹ́ wípé nínú òye ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan tọ́ba lọ jẹ́ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọjà tẹ̀ wa òun náà bá wa ṣe kí ló jẹ́ pé àwọn oṣù tá à ń ṣe yẹn nígbà tó ti parí oṣù ká gbowó kálẹ̀ kí n bá wa ṣiṣẹ́ ní kó ṣe kí ni o gbowó rẹ̀ subhanallah fúnra ara rẹ̀ lọ́nà tó sì lọ fi withdraw owó sọ fẹ́ withdraw ní báńkì subhanallah ọ yẹ kó kú bẹ́ẹ̀ kan fowó lẹ̀ ní pé ẹni tó jẹ́ ọ́n pa láti wí pé bọ́ ọmọ tí ń bọ́ ti tẹ́yẹ òun náà lọ́yẹ kó ṣe kí ni o kọ́ máa gba owó rẹ̀ tó torí di eléyìí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run lọ́dá tẹ́ wa ṣùgbọ́n àwa fúnra ara wa là ń ṣe kí ni o àwa náà là ń ṣe iṣẹ́ wa fúnra ara wa. àwọn wọ̀nyí èyí táwọn fi kọ́dàrú tí wọ́n fi wé pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni pé wọ́n ní ṣe ládà gẹ́gẹ́ bí ìyẹ́ ẹyẹ lọ́dọ̀ àtẹ́gùn ìyẹ́ ẹyẹ lọ́dọ̀ àtẹ́gùn wọ́n ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ kọ́dàrú ti rí pẹ̀lú wa èyí tó ṣe pé ibi tó bá wu àtẹ́gùn ló lè fẹ́ ìyẹ́ ẹyẹ òun náà ló lè fẹ́ sí ìyẹn ni wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun lọ́dà kọ́dàrú òun náà ní kí n tún sọ pé tọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn òun lọ́dà iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn òun náà ló tún ṣe kí ni lọ́ fẹ́ iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn síbi tó wù yẹn ni pé òun náà ní tó ń bọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ti jẹ́ báwọn ṣe wí nínú ọ̀rọ̀ tiwọn òun náà lè léyìí ìgbà ọmọ ẹ̀dẹ́ yìí ò lẹ́sà rárá. wàhálà àwọn wọ̀nyí dáàtọ̀ fún wọn pé àwọn jẹ́ jàbùríyà wọ̀hún gbòlẹ́ àtòlùkọ̀dàríyà àwọn wọ̀nyí làwọn tó ti pé wọ́n tún jẹ́ aláṣẹ́gbòrò aláṣẹ́jù aláṣẹ́ríkandá nínú àwọn kọ̀dàríyà. alladhina balaw fi ìfàtẹ̀ ṣùgbọ́n àwọn fúnra ara wọn wá fẹ́ẹ́ kọ́ dàrún nílẹ̀ fífi nílẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fi nílẹ̀ wọ́n tún wá tayọ ààyè wọn tẹ̀mọ̀ pé ọ̀rọ̀ wọn ń ṣe lọ́dà gẹ́gẹ́ bí àwọn ọmọ àgbéra tó ṣe pé wọ́n ń sá fún tẹ̀síbíì àwọn tó ṣe pé mo àgbéra làwọn tí wọ́n padà ń sọ pọ́lọ́hún ò níròyìn wọ́n fẹ́ sá fún kámọ́sì ìròyìn ẹlẹ́dàjọ ti ẹ̀dá wípé nígbà tó lọ níyẹ́jú lọ́ ìfọ̀kọ̀ àìlíyìn ọwọ́ ọlọ́run ọba ń bẹ lókè ọwọ́ wọn wọ́n ní tá a bá sọ fọlọ́ ní ọwọ́ àbẹ̀ máa fi jọ́tẹ́ nìkan kan á sì mọ̀ pé tọ́lọ́wọ́n ọba ìlẹ́sẹ̀ ọlọ́ọ̀dún ọ̀tẹ́ nìkan kan ló gbogbo ẹ̀dá rẹ̀. wọ́n wá sá fún wípé kọ́mọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n bá lọ sọ pé ẹ ọlọ́run ò tiẹ̀ lọ́wọ́ gan. subhanallah wọ́n bá ti kíni wọ́n bọ́ sínú tàǹtì látara kíni látara kí wọ́n sá fún tàṣìbí. bẹ́ẹ̀ náà làwọn míì náà tó ti kí wọ́n sá fún tàṣìbí náà àwọn tó lọ kó sínú nǹkan míì tó ti kó bí yàtọ̀ sí tàǹtì òun náà nípa àwọn kó sínú tàṣìbí àwọn oníkà kàdá máa sọ pẹ́lú lọ́wọ́ ẹ̀jẹ̀ àpò ọwọ́ yẹn tútù mọ̀ mí ká sọ pé lè má nàlẹ́ kó lè rọ̀ agbára ni subhanallah tẹ sẹ́yìn ọba ti dúró láàlà ẹ̀sìn ọlọ́run ọba tá a dúró níbi táwọn sàádé dúró sí yẹn tá a bá wò gbọ́n torí pé tá a bá ti mú nǹkan kankan báyìí nínú àlámàrí tá a bá ń pè lọ́nà á ti rí nǹkan míì tí ó fún irú ẹni bẹ́ẹ̀ tí fún ọ ní àtakò nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì ìyẹn ni pé nínú àwọn àyà mi tàbí nínú àwọn àhàdìsì míì yóò fi àwọn nǹkan kankan nílẹ̀ tí ó ti àtakò irú àwọn ẹni wọ̀nyẹn. ajẹ́pẹ́ àwọn tí wọ́n jẹ́ gùláàtò kọ̀dáríyà àwọn làápè ní àlùjáfúríyà àwọn fẹ́ fi kádàrá nílẹ̀ wọ́n tún wá ti àtẹ́jù wọ́n ti nínú rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi rinlẹ̀ tán àwọn wọ̀nyí ìlànà àwọn ìsìn ìlànà sọ́dà a jẹ́ pé àwọn méjì gbàǹkọ̀bì nípìlẹ̀ àwọn ni wọ́n ti àṣejù nínú ọ̀rọ̀ kọ́dà àwọn míì náà tún yà lábẹ́ wọn àwọn míì náà tún yà lábẹ́ wọn ṣùgbọ́n méjì àwọn ni wọ́n forí kó fìdínà jù nínú ọ̀rọ̀ àlùkọ́dà lọ́sọ̀ fún wa pé nínú àwọn kótó àtàkì ti rọ ike afáwọn abáṣe ṣèjẹ́ kọ́dà yọ lọ́wọ́ kára àìkú tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kọ́dà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kọ́wà tí wọ́n sọ̀rọ̀ kọ́wà tọ́rọ̀ bẹ́ẹ̀ ti débi ọ̀rọ̀ kọ́dà báyìí wọ́n sọ ìlú dákẹ́lì nítorí pé tẹ́tọ́ ọ̀bá ti sùúrù nǹkan ọ̀rọ̀ kọ́dà yóò ti lè àfi ìlànà sunna jamaa onìkan òní àlè òní ìdìbè nítorí pé àìmọye ọ̀rọ̀ yóò máa jáde lẹ́nu ẹrú tí ọ̀tọ̀ kọ́ jáde lẹ́nu rẹ̀ sí rẹ̀ subhanallah ibẹ̀ lẹ́nu mi ò tó àwọn òfin kọ́dà wa yìí irú talẹ́ni talẹ́ni ibùkàtọ́ akọ kọ́dà lóko òun yóò máa sọ gbàngbónú yìí yóò yẹ kẹ́dà ọkọ̀ sí ẹlẹ́dà rẹ̀ nígbà báyà ni ó pe wọ́n ti fóun ni tí ẹ bá ti kádàrà tó ṣe jàǹbá fóun tí ẹ bá ti pé ọlọ́run ṣe àbòsí fóun sábúrò òun lọ́yẹ kọ́kọ́kọ́ lówó sáájú òun subhanallah aláti ṣe sùúrù nípa ọ̀rọ̀ kọ́dà a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ti pé àmọ́ farakoro láti wá lọ fi ojúkó ntọ́lọ́mọba ìlẹ́gbẹ̀ọ́lọ́ nínú ata òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí délé gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká mọ̀ yìí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ọba ìrètí ọlá ó kọ́kọ́ dàrú lé wa lórí bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ lẹ́yìn ìgbà tó kọ́kọ́ dàrú gbogbo iṣẹ́ wa nínú kọ́dàrú náà ló ṣe kí ni òun náà ló wà ọlọ́run àwa tá a jẹ́ ọmọ ẹ̀dá èèyàn fúnra ara wa àti àwọn ẹ̀dá yòókù náà lọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá ní kó ń kálukú wa ká máa ṣe iṣẹ́ wa fúnra ara wa torí délé yìí ẹ jẹ́ kó ń kálukú wa ẹ jẹ́ ká tó ti ìlànà rere ìlànà tó dára ìlànà tó rẹwà tí ànábì Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó fi èyí àtẹnìkọ̀ọ̀kan wa tó fi wá lé lórí ká tó lórí ìlànà ni ìlànà tó dára tó rẹwà òun náà sì ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam nípa wípé ìdíjẹ́ kọ́dà á fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ ṣùgbọ́n bá a ti fi rinlẹ̀ yẹn náà á gbà pé iṣẹ́ wa tá a bá ń ṣe lábẹ́ rẹ̀ ní ti lọ́jọ́ pé látọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni ó ti wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí o lè bá jalè tó lè bá jalè kò ní sọ ike tó ẹ̀dá fún o ọlọ́run ló ní kó wọn jalè ọlọ́run ní kẹ́ ẹ lọ mú subhanallah kò dé sí i ìwọ tó wọn jalè òun náà ni wọ́n ṣe kí ni o òun náà ni wọ́n fi àjẹ ká dúró lórí ìlànà rere yìí òun náà lè ní àtẹnìkọ̀ọ̀kan wa láti sórí ilé ayé òun náà láti sórí ilé ti àlùkìyàmà á sì máa mọ̀ pé nú lànà nínú ọ̀nà tí ahlus sunna wal jamaa tí wọ́n fi wà ní wasatiyya tí wọ́n fi wà ní wasat nínú àwọn fírọ́kù iná ni tàwọn kọ̀dáríyà yìí kọ̀dáríyà àwọn jẹ́nu fáàtùn kọ̀dà wọ́n ní òsì kọ̀dà rọ̀ rárá àwọn jàbúríyà àwọn sọ pé kọ́dà ló ń bẹ bọ́lá ṣe wá dá àti sẹ́wà náà ọlọ́run ọba jẹ wá ń pa lórí ìgbẹ́ kọ́dàrú bẹ yàtọ̀ sí báwọn kọ̀dàrí àti sọ pé òsì bákan náà wọ́n ṣe ìfàdùn ìṣìyàr wọ́n ṣe àfinilẹ̀ ìṣẹ̀ṣà pé ń bẹ lọ́wọ́ ẹ̀dá lórí iṣẹ́ rẹ̀ yàtọ̀ sí báwọn jàbúríyà báwọn ti ṣe àtakò yẹn wípé ẹ̀dá ò ní ìṣìyàr á pé wọ́sàkù òun náà ní ahlu sunna wal jamaa òun ni wọ́n wà lórí gbogbo àwọn àdámọ̀ ìpátá eléyìí náà tún jẹ́ ìtàkùn gbogbo àwọn tí wọ́n máa sọ pé ahlu sunna gbogbo dúdú tí wọ́n ní látà gbogbo ẹni wọ́n múlẹ̀ kókókókókókókókó mú èyí tí wọ́n ń ṣe wá tó bá ìdílé yapa sí ìlànà ahlùsùnà wal jamaa wallahi ó rí i pé èyí tó ń ṣe yẹ ó lé ní kò lè jẹ́ lànà ahlùsùnà wal jamaa rárá torí pé tó bá gbé lànà ahlùsùnà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó rí i pé lànà ahlùsùnà wà láàrin gbùngbùn láàrin rẹ̀ ṣẹ́ bá o sòfin yà ẹ̀ gbọ́ àmọ́ yà tẹ́jú tí ń bẹ lára tó fi yà ẹ padà sọ́dọ̀ afilosọnà nítorí rí wípé àwọn rẹgulétì ẹ ní pé àwọn nǹkan tó wà tó wà tó wà ní eléyìí ó sì kò sí kò sí látàrí ànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹlẹ fún Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run àti ìgbẹrẹ kọ máa bá òṣìṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa alayhi wa sallam lẹ́yìn náà gbogbo àtàjẹ mùsùlùmí ẹjẹ àmọ́ yìí pé ọ̀rọ̀ kọdàríyà àti jàmúríyà bí wọn ti pín sí méjì nìyẹn méjì wọn tí wọn pín sí òun náà ni alùpùpù láti náà fi àwọn tí wọn sàtẹsì níbi kíkọ ẹlẹ́ẹ̀kejì ni alùpùpù láti èyí ìgbà àwọn tí wọ́n ṣe àṣejù nípa fífi rinlẹ̀ àwọn tí wọ́n ṣe àṣejù nípa kíkọ̀ ní kọ̀dáríyà àwọn tí wọ́n tún wá ṣe àṣejù nípa kíkọ̀ àwọn tí wọ́n ṣe àṣejù nípa fífi rinlẹ̀ wà ní àwọn jàbúríyà àwọn kọ̀dáríyà yìí àwọn náà wá pín sí àwọn fírọ́kù oríṣiríṣi tó ṣe kí ọlọ́run nìkan lọ́mọ ìbẹ̀rẹ̀ wọn lọ́mọ ìparí wọn nítorí pé gbogbo ẹni yóò tọ́ bá ti fi òtítọ́ òdodo sílẹ̀ níṣẹ́ ni gbogbo àtọ̀ yọ pàgọ́ lé lórí yìí ẹ má ti fi òdodo sílẹ̀ kó fi ìlànà rere sílẹ̀ ìkùnà ìdínà àánú níṣẹ́ ni yóò kóró àwọn ẹni bẹ́ẹ̀ yóò kó wọn dàrú. àwọn náà ní àwọn ìlànà oríṣiríṣi wọ́n sì ní àwọn èèyàn tó ṣe kí wọ́n tó ń ya látara wọn wọ́n ní àwọn ẹgbẹ́ tó ń ya látara wọn. ètò tẹ̀ ike àtìkíní àtìkejì débi tó ń ka gbogbo wọn dé wọn ò mórí bọ́ kó nínú ti di àná nítorí pé gbogbo ògbà gbogbo tó ti di àná lọ́pọ̀lọpọ̀ àná náà ní sábà máa ń bí àánú wọn máa bí àánú ni gẹ́gẹ́ bí irọ́ ìdè máa ń di irọ́ nítorí délé àwọn oríṣiríṣi àwọn àdìsọ́kà oríṣiríṣi tí ń bẹ fún àpàdàrí yà yìí ń bẹ nínú àwùjọ tó ti kó ní kálukú wa tá a wà ó ní ọkọlọ́n ọba ìlẹ̀kẹ́ lákọ́dà ń kó ti àánú sílẹ̀ àtẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí nínú àwùjọ wa lónìí táwọn èèyàn tí wọ́n ti fi rinlẹ̀ tó sì yẹ kó kálukú wa náà káwa náà kakú lọ síwádìí nípa ìsísí òun náà ni pé àwọn èèyàn ń sọ ọ̀rọ̀ kan nípa àwọn tí wọ́n jẹ́ ọlá àdúrà wípé wọ́n jẹ́ nufatul kọ́dàm ibẹ̀ àwọn yẹn wọ́n ti kíni o wọ́n takò kọ́dàm látara àwọn àdìkọ́kàn wọn. àárín àwọn ọ̀rọ̀ yìí gbọ́ lọ́dọ̀ àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ gbòǹgbò dáadáa nínú ìlú tá a wà yìí nínú agbègbè yẹn àtàwọn tó ṣe pé wọ́n sì jẹ́ àwọn tó ń tún fún wọn dáadáa. ìgbé wọn ní àtakò sí ọ̀rọ̀ kọ́dàm pé kìnnìkan lọ́wọ́ àsọ pé ọlọ́wọ́ ọ̀kadà rẹ̀ fún ọ ní rárá o rárá o ọ̀ya àmọ́ ọ̀nà tí ó ṣe kí ni o tó fi ṣe lókù tó ọba ti wá pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo nǹkan bí ọba sínú gbádàrú rẹ náà tẹ́lẹ̀ àwọn ṣe kí ni o àwọn fi àdúrà bọ̀ gbà á látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàjọ títí sí wọn tó bá dé pé bẹ́ẹ̀ bá ní àlámọ̀rí wọn ya pa púpọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàjọ àmọ́ tí ọba jẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ti ṣe é sòtọ́ ó fi dá fún ọ padà nínú àti ti kọ́dàrú láti fi ilẹ̀ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàjọ lọ. tẹ́ ẹ mọ̀ pé nínú ẹni tó kó sírú eléyìí dáadáa tí gbogbo àmà òun náà ni Suleiman Farouk àwọn ọ̀rọ̀ lẹ́kàn tí nkwọ gbọ́ òní a ah, wípé ẹnìkan ò mórí owó wáyé kò sí pé wọn kọ owó mọ kò sí ọ̀ọ́yà o tó fi tó gbé bani tó bá súnmọ́ àwọn èèyàn tó súnmọ́ àwọn èèyàn kan wọ́n ṣe o wọn báwo ló ṣe ṣe tó fi lówó tó sì jẹ́ pé inú ètò ọba tó lọ ń wa ẹni tí ó ní o yọ wà nínú wa ẹni tó ní kí ọ pọ̀ ẹni tí ò ní jíjẹ ó kéré yóò wà nínú wa ọlọ́run ní ahum yaqsimuna rahmata rabbihim nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run ní táwọn ni wọ́n ń pín ìtẹ̀mí ìdẹ̀ra ẹlẹ́dàá rẹ̀ wọ́n mọ̀ pín láàrin ara wọn táwọn ni wọ́n ń pín ni àwọn láti pín gbogbo ìtẹ̀mí ayé wọn láàrin wọn fún wa àti pín fún wa wọ́n lọ fáwọn àbábọ̀ ọ̀hún fọ́kọ̀ kápá kan ó lè máa fa pápá kan sáwẹ́wà fi ti ẹ̀yẹ́ pé ìwọ ó kéré obí ìdílẹ́gbẹ̀ẹ́ sí wa owó wo ni wọ́n ní ọlá wo ló ní ipò wo ló ní bóòlù ṣe pàtàkì tó àlọ́ tó àwọn sì ń sọ jáde lẹ́nu tiwọn yí pé ọ̀ọ́yà mọ bó o ṣe ṣe ni kò sẹ́ni tí ọlọ́run ọ̀kọ́ owó mọ́ àjẹ́ pé wọ́n ṣe náà fi òkọ́ dárú bẹ́ẹ̀ náà nìyẹn kò sí nǹkan kan méjì tá a lè gbé subhanallah yàtọ̀ sáwọn ọ̀rọ̀ fún mi tó ti fi wọ́n sọ ike tó ọba kọ́kọ́ lówó ọkọ̀ kọ́kọ́ ìtọ́lọ̀ tówó bá wá dé ọwọ́ àkọ́jú tó bá wọ náà ó lè tà ọ́ tó bá sì wò ó lè má gbà ọ́ mọ́. ìwọ àwọn ọ̀rọ̀ ike kọ́ tó déèyàn ọkọ̀ kọ́ déèyàn kó tó ṣe kíni kó tó déèyàn àwọn ọ̀rọ̀ búbáyì ọlọ́run bá kọ́dà ńkọ́ ńlá wà kó nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ilẹ̀ yìí náà ń gbọ́ ẹni tó sì já àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà nìyẹn bẹ́ẹ̀ bá dẹ́nu mi ò níwà sí lórí fóònù báyìí ó ní à òun níwà sí tí ọba gbé sí báyìí nọ́mbà wá ìjọ kọ̀ọ̀kan gbé subhanallah ẹ dákun ẹ má jẹ́ kọjá fáwọn tí wọ́n da àdìsọ́kàn wa rú wọ́n má fáwọn láti kí ni o àwọn láàlọ́ máa kó gbogbo ìgbésí ayé wa sí láàmú gbọ́ wá sí kí wàá tó ti pé ọba ìgbésí ayé wa jẹ́ wá sí rere tí ń bẹnu sí ọlọ́run súnà ní sùtúnà ń gbọ́dá bájé ká máa gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ gbọ́dọ̀ bẹ́ yẹn láwọn ọ̀rọ̀ tó ti pé yóò da àdìsọ́kàn rere tí ń bẹ fún olùgbàgbọ́ òdodo sí ọba jẹ́ ọlọ́run ọba kódà ń kọ́ la ẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wa kúrò níbi gbogbo tí ń jẹ́ àbúrú wọ̀nyí subhanahu sunna wal jamaa lọ́dọ̀ tiwọn ìforígbára wọn ò ní ṣẹlẹ̀ nínú gbogbo àwọn àlámọ̀dé tó lè rẹ̀ sórí ilẹ̀ nọ́ẹ̀sì ìyapa ò sì ní ṣẹlẹ̀ lọ́dọ̀ àlùsùnà lórí gbogbo ọ̀rọ̀ tó bá nílẹ̀ nínú ẹ̀sìn torí pé àwọn yìí wọ́n ti òdodo mú èyí tó ti pọ́ wá látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àwọn náà sì ni wọ́n jẹ́ni tí wọ́n tún di fíran ọlọ́run ọba mú gẹ́gẹ́ bí wọ́n ṣe ti súnà nígbà alayhi wa ala alihi wa sallam wọ́n ti súnà nítorí wọ́n ti mú dáadáa ẹ ní máa rí ìpín yẹlẹyẹlẹ lọ́dọ̀ ahlu sunna níbi gbogbo àwọn ọ̀rọ̀ tó ti gbé orinlẹ̀ nínú tírà ọlọ́run tàbí orinlẹ̀ nínú sunna nígbà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí à ń sọ gbogbo aná wípé gbogbo aná wa kí gbogbo aná ó wọlé ọlá ilé wa wípé àwọn ètò wọ̀nyí ti wà látọ̀dọ̀ ọlọ́run ọlá ọlọ́run ọba ìlẹ́jọ́ láti kọ́ kọ́dàrú kalẹ̀ a ti ṣàlàyé lórí rẹ̀ ọlọ́run wọ̀nyí dẹ́ àkọ́dà rọ́pù kàmí bani ádámà min zuhurihim dhurriyyatahum wa shahadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqulu yawma al-qiyamati inna kunna an ya ghafilin ọlọ́run ní ọ̀nà tí rẹ̀ muhammadu sọ́lá nígbà tí ẹlẹ́dàá rẹ̀ rẹ̀ ara anyị tẹ́ ẹ̀ máa lọ sìn láyé ní ìníbí kọ́ọ̀dù bàlà gbogbo wa sọ pé tó ìwọ náà ni ìwọ náà máa lọ sìn ṣàhídìnà ajẹ́rìí lórí pé wọ́n lọ́wọ́ bàlá máa ọlọ́run ni mo gbé àwíjàre ìdíje lórí yín lónìí à ń yọ ọmọ kẹ́ ẹ má máa sọ nà a ti gbọ́ a nímọ̀ kankan ní pàǹkà báyìí rí ló ti wà tipẹ́tipẹ́ tọ́lọ́wọ́n báyìí òun náà nígbà tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bá ní kó yún ó ti kí ni ó dosùn mẹ́rin nínú ìyá gẹ́gẹ́ bí àdìsí àbá àwọn Abdullahi ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu wípé thumma yursalu ilayhi al-malak fayanfukhu fihi ar-ruh wa yu'maru bi arba'i kalimati wọ́n malako fẹ́mi sí lára wọ́n ti pala tẹ̀ bolo mẹ́rin kan bí káàtì bí lè sìn yìí wọ́n kọ́ àrífi kí ẹ̀ kalẹ̀. wà á jalè yìí ọjọ́ orí tó rò láyé wọn kọ wà á màlì yìí tẹ́tí òsì wọn kọ wọ́n jẹ́ tó lórí ibú ni àbó lórí ilé gbogbo ẹni wọ́n ti kí ni o wọ́n ti kọ́ kalẹ̀ tó o túmọ̀ yìí pé àwa náà á ń láti nígbàgbọ́ sí gbogbo àwọn nǹkan yìí pé kò ṣe rí ni látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ ẹnu máa ń pèsè wa bá a ti ń ṣe é àwa fúnra ara wa la ń ṣe kí ni òkun náà la ń ṣe iṣẹ́ náà ọlọ́run ọba fọwọ́ lágbára rẹ̀ àti ògùn rẹ̀ fúnra nǹkan ti à ń tẹ̀lé àti nǹkan kan wa ní ìparí ẹ dákun àtúnrọ̀ wa bá a ti sọ mú àǹjẹjọ tá a gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi yẹ̀bù gbogbo yín náà lẹ́yìn eléyìí náà jẹ́ àkéèsí kó ń kálukú wa pé àní ẹ má ya ọmọ àsọta kó ló ṣèlú kankan ẹ má máa fọwọ́ sọ́yà pé ẹ máa bọ́ síta gbangba báyìí pé ìní wọn kọ̀ọ̀kan máa rí lọ́dọ̀ àwọn olóṣèlú kó gbé tọ̀ ẹ̀yìn náà ni àtẹ́sí yín nìyẹn tó ń pé tiẹ̀ ni tọ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n gbàgbé pé wọ́n sọ́ka rẹ̀ ọmọ olóṣèlú ọmọ rẹ̀ ń bẹ ní London ọmọ ẹ̀ ń bẹ ní Dublin ọmọ ẹ̀ ń bẹ ní Amẹ́ríkà ọmọ ẹ̀ ń bẹ ní France tó aha ọmọ ẹlòmíì bẹ ní sí ọni ààyè oríṣiríṣi lọmọ wọn wà ọmọ ẹlòmíì ti bẹ nàìjíríà òsì kódà ọmọ ẹlòmíì ò ní dìbò nu wọn. ṣùgbọ́n yìí tí wọ́n bá rí pẹ́tọ̀ bóyá yà díẹ̀ díẹ̀ ti jẹ́ yín wọ́n fẹ́ ha ten ten thousand fún yín wọ́n fẹ́ gbàdá lé yín lọ́wọ́ wọ́n fẹ́ gbé balẹ̀ yín lọ́wọ́ wọ́n fẹ́ gbé gbogbo kẹ́sẹ̀ pẹ̀lẹ́ o tọ́ba ti mọ̀ pé ọ̀ní rọrùn láti jókòó nulẹ̀ rẹ̀ tọ́ba ti lọ fa fìtínà torí pé tí fìtínà bá dé o lè má ma lórí èyí tẹ dá fìtínà lẹ nìkan o lè ní jọ kárí ilé jọ kárí òkú torí bí àwọn nǹkan ife ń lọ yìí àfẹ̀yìnmọ̀ kí wọ́n má padà dá sí kí wọ́n má padà dá òṣèlú padà sí ọlọ́pẹ́ àtàlákùkọ. one nation two nation sẹ́ni kan bẹ́ẹ̀ two nation báyìí wọ́n fi àdágé kan bẹ́ẹ̀ yọba di one. subhanallah ẹ mọ̀ bó ṣe rí gbà yẹn ẹ wo oríṣiríṣi àwọn nǹkan gbogbo wọn náà ni ó kálukú wọn náà ni lọ́dọ́gbọ́n tí wọ́n ti gbé kalẹ̀ gbogbo wọn àwọn dààmú bọ́ta àwọn abọ́ta ẹ̀wà sára wa lóhùn òun ọ̀pá àtàrí èèyàn oníró jẹjẹ subhanallah tó ti bẹ́ẹ̀ náà nítorí ó gbé jáde náà wọ́n gbé jáde àwọn arọ̀ wá àrọ̀ wá gbogbo àwọn tí wọ́n mú ní ìsìn tí wọ́n mú lórí ìṣesí yìí ẹ̀yin náà rí wọn lórí facebook ẹ̀rí wọn káàkiri wọn sẹ́ndẹ̀ sórí whatsapp káàkiri tẹ́ rí wọn gbogbo mọ́tò tí wọ́n fi di àwọn ìwé yìí àti àwọn nǹkan tí wọ́n jẹ́ nǹkan nǹkan olóró tí wọ́n kó dání gbogbo ẹ̀ ló ń kálukú yín náà ni torí ẹ̀ jẹ́ kó kálukú ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja kò torí sọ lọ́wọ́ àárọ̀ wa àárọ̀ wa ọ̀rọ̀ tí wọ́n ti lórí olórí orílẹ̀-èdè sọ ìgbẹ́ ni yóò sọ bá gbáko dìbò kọ́fẹ̀ ní ẹ̀dì tó ìtumọ̀ oríṣiríṣi náà ni máa wà fún tí wọ́n bá nínú constitution Nàìjíríà ẹ̀wọ̀n ni wọ́n ní bẹ fún ó fẹ̀mí di ni òbí ní wà ń ta ni fi máa fi aṣọ pé kú ọba nítorí àwọn kan táwọn gbádùn lọ subhanallah ẹ má jẹ́ akanra wa òǹkálukú ni kóńkálukú ó dúró sáàyè rẹ̀ re. bá ní í ṣe kọ́lọ́ ṣe tí ó ṣe padà sílé rẹ̀ sẹ́wọ̀n bá sọ ma fe à legalize democracy o àwọn legalize o ìgbẹ́ ń sọ bá ní í ṣe nu yọ́n mọ́ta fi náà lẹ̀ lọ kó kan ṣe kó sì má wọn kàdí tí ó tí ó tó ti bọ́ta náà má mú ọbẹ̀ má mú nǹkan kankan tó jẹ́ nǹkan àbíjà má mú dání tó ní àwọn kan ò ní padà yí rẹ wò tí wọ́n bá yí rẹ wò ó ti ti kọ́ ọba rẹ ibi tí ọ̀dà àwa ń pe ọlọ́wọ́n ọba tí ọlá rẹ ga jùlọ ẹ̀yin tí ó jẹ ni òtítọ́ tí ó wúlò tí ó yá yìí ní ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ tó lò ní sábàbí rere bẹ́ẹ̀ fún wa nìkan ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ àgbéwọlé tó nílé ìdè nàìjíríà ọlọ́run dàpọ̀ à ń bẹ̀ ọ́ gbogbo ẹni tó ṣe pín tó wọlé títí ni fìtínà ọ̀sẹ̀lẹ̀ ìpayọ̀ wọlẹ̀ yọ̀ máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọlọ́dàpọ̀ ẹ̀dínkù lílẹ̀ o ọlọ́dàpọ̀ àwa ń ọ o ìsìláàmù wa tá à ń ṣe ó débẹ̀ tí wa lọ sí iwájú nírọ̀rùn fún náà nìkan bá wa gbé níbẹ̀ ṣe ká ọlọ́dàpọ̀ bá ní wọn wọlẹ̀ ìrọ̀rùn rọra fún àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà à ń bẹ̀ wọ ọlọ́run alámọ̀rí wa dákun mọ́jọ ta kókó alámọ̀rí wa dákun mọ́jọ lọ́jú alámọ̀rí wa dákun mọ́jọ dídú gbogbo tá a máa ṣe tí ìjọ tó fi rọrùn fún wa tá a fi báwọ ọlọ́run bá pàdé rọrùn ọlọ́dàkùn sí rọrùn sínú àtẹnukọ̀ kan wa ọlọ́dàkùn abẹ́ ọ̀ gbogbo aburú ti bẹ́ lọ́wọ́ ajá ní pákì ọlọ́dàkùn já lè fìbàjẹ́ sílẹ̀ já gbọ́lá fódodo ọlọ́dàkùn já lè tẹ̀ lódodo ọlọ́dàkùn já mọ̀ bàjẹ́ níbàjẹ́ dàkùn já lè jìnà sí ti ń jẹ́ ìbàjẹ́ àwọn adarí wa tó ń darí wa lọ́wọ́ báyìí dàkùn bá nìkan wọn máa ń ṣe níjọba àpapọ̀ níjọba ìpínlẹ̀ níjọba ìbílẹ̀ dákùnbá nìkan ọmọ ṣe nínú ìlú ọlọ́dàkùnbá nìkan wọn máa ń ṣe gbogbo tó ń kálukú wa náà darí ọlọ́dàkùnbá fún wa máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́dàkùn àbíọ́ ẹni tí jẹ lọ́nà halal ni wọn dákùn mọ́tò kí ọ̀nà náà ò bímọ láéláé gbogbo ẹni tí ń jẹ lọ́nà haram ọlọ́dàkùnbá nìkan ọ̀nà haram kò lọ wọn halal tó péye ọlọ́dàkùnbá nìkan